àmọ́ pé èé ti ṣe ọ̀ọ́ tí dùbúlẹ̀ ni. à ìyá àgbà mo ṣe ni pé kí n forí balẹ̀ kí n sùn náà ni. ó dà báwọn àmọ́ ṣé ọ̀ọ́ gbàgbé ibi tá à ń lọ ní ọjọ́ ìṣẹ́gun. ìyá àgbà ẹ tún dé o èwo ní tún jẹ́ ọjọ́ ìṣẹ́gun. <laughs> ah ẹ̀yin ọmọ wọ̀nyí ó dáa n ó ṣàlàyé fún ọ. ní ilẹ̀ yorùbá ọjọ́ sunday là ń pè ní ọjọ́ àìkú ọjọ́ monday òun ni ọjọ́ ajé tuesday òun ni ìṣẹ́gun wednesday òun lọ́jọ́rú thursday òun lọ́jọ́bọ̀ friday òun ni ọjọ́ ẹtì saturday ìyẹn là ń pè ní àbámẹ́ta. ha ìyá àgbà ìyẹn mọ̀gùn báwo ní í ṣe mọ gbogbo yìí hùn. <laughs> ẹ̀yin ọmọ ìsìn ó dáná ì ń kọ́ ọ ní orin kan bá a ti mọ́ ń kọ́ nígbà wọn. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. ẹ̀hẹ́n ìyá àgbà èyí dùn ún gbọ́ sétí ẹ kọ́ lẹ́ẹ̀kan sí kí n lè mọ̀ dáadáa. ó dáná àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta àìkú ìyẹn ní sunday ajé ìyẹn ní monday ìṣẹ́gun ìyẹn ní tuesday ọjọ́rú ìyẹn ní wednesday ọjọ́bọ̀ ìyẹn ní thursday ẹtì ìyẹn ní friday àbámẹ́ta ìyẹn ní sátidé ó kárí ọmọ mi ọmọ gidi bó ṣe yẹ kó rí náà nù ó gba gbogbo rẹ̀